ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohun kan tàbí méjì tí ẹ fẹ́ fi tó wà létí ní tẹlifíṣàn Orísun ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa lórí nọ́mbà tó ń bẹ ní ìsàlẹ̀ móhùnmáwòrán yìí a ó sì dá yín lóhùn lọ́gán bákan náà ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa at Orísun TV lórí Facebook Twitter àti àwọn ayélujára gbogbo tó fi dórí Instagram ẹ ṣé púpọ̀ kọmíṣánná fún ọ̀rọ̀ abẹ́lé ní ìpínlẹ̀ ọ̀ṣun alhaji tajudeen ọláníyì ẹni afẹ́ làwà ti gba àwọn ọmọ ẹgbẹ́ apc lámọ̀ràn láti dúró ti ẹgbẹ́ náà kí èrè àti ẹ̀tọ́ wọn kí ó lè tẹ̀ wọ́n lọ́wọ́ ẹ jẹ́ kí a lọ pàdé sekinat raji ọláìdé tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ kọmíṣánná fún ọ̀rọ̀ abẹ́lé ní ìpínlẹ̀ ọ̀ṣun alhaji tajudeen ọláníyẹ ní afẹ́ lawal ti gba àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress àti accord party níyànjú láti ní sùúrù dúró sínú ẹgbẹ́ ọ̀hún kí wọ́n sì má ṣe àṣìṣe kíkúrò nínú ẹgbẹ́ náà lásìkò yìí tí ẹ̀tọ́ wọn ti fẹ́ tẹ̀ wọ́n lọ́wọ́ àwọn ọ̀rọ̀ yìí ló sọ nígbà tí ó ń gba àwọn ọmọ ẹgbẹ́ apc àti accord party tó wá kí i lámọ̀ràn ní ilé rẹ̀ tó wà ní ilé ìfẹ́ àwọn ọmọ ẹgbẹ́ Accord Party ọ̀hún tí arábìnrin Adéyẹni Florence tó wá láti ìjọba ìbílẹ̀ àárín gbùngbùn Ifẹ̀ darí wọn ni ọ̀gbẹ́ni afọlábí bukola adédọ̀yìn adémọ́lá tó ń jẹ́ demol ahmed abbas láti apá gúúsù ifẹ̀ ọ̀gbẹ́ni ọládípò taiwo láti apá àríwá ifẹ̀ ọ̀gbẹ́ni ọlásùnkànmí kazeem láti yẹkẹ́mi ní apá gúúsù ifẹ̀ ọ̀gbẹ́ni okùnadé adékúnlé láti mọdákẹ́kẹ́ ní apá ìlà oòrùn àti àwọn mìíràn ló péjú pésẹ̀ sọ́dọ̀ kọmíṣánná fún ọ̀rọ̀ abẹ́lé náà láti fi àìdùnnú wọn hàn lórí bí àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe yọ wọ́n kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó darapọ̀ mọ́ APC tí wọ́n pín sí ipò ìṣèjọba àwọn ọmọ ẹgbẹ́ àkọ́dù náà kọminú lórí bí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe fi àwọn ọmọ ẹgbẹ́ SDP sáwọn ipò ìṣèjọba ṣùgbọ́n tí ìjọba náà kò sì fi ọmọ ẹgbẹ́ Accord Party kankan sí ipò ní àwọn ìjọba ìbílẹ̀ wọn kọmíṣánná náà Alhaji ẹni afẹ́ Lawal wá fi wọ́n lọ́kàn balẹ̀ pé òun yóò kàn sí àwọn àgbààgbà ẹgbẹ́ náà tọ́rọ̀ kàn ó tún ni àìsí olórí wọn ìyẹn Ọ̀túnba Ayọ̀délé Faníbẹ̀ lórílẹ̀ yìí lásìkò yìí ni kò tún jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ náà mọ ohun tó ń ṣẹlẹ̀ à àmọ́ ó fi dá wọn lójú wípé òun yóò fi ọ̀rọ̀ náà tó gómìnà Gbóyèga Oyètọ́lá létí àti àwọn àgbààgbà ẹgbẹ́ APC tọ́rọ̀ kàn ó sì gbà wọ́n lámọ̀ràn láti má yẹsẹ̀ nínú ìfọwọ́sowọ́pọ̀ wọn fún ẹgbẹ́ òṣèlú APC nítorí láìpẹ́ ẹ̀tọ́ wọn yóò tẹ̀ wọ́n lọ́wọ́ lẹ́yìn ọ̀pọ̀ ọ̀rọ̀ ni wọ́n dá wọn lárayá tí wọ́n sì fi ìdùnnú padà sí ilé wọn Sekinat Ọláìdíraji. ẹ olùdásílẹ̀ àti olùdarí ìjọ Living Faith Church International eléyìí tó ń jẹ́ winner chapel ìyẹn bíṣọ̀bù david oyedepo ti bu ẹnu àtẹ́ lu bí ìjọba ṣe gbà kí àwọn ọjà bẹ̀rẹ̀ ìṣòwò wọn láì gbà kí àwọn ilé ìjọsìn bẹ̀rẹ̀ ìjọsìn padà oyedepo sọ wípé ó jẹ́ ohun tí kò bójúmu pé kò sí ohun tó ń jẹ́ òfin máfarakan ẹlòmíràn ìyẹn social distancing tàbí ìwà ìmọ́tótó ní àwọn ọjà ṣùgbọ́n ìjọba kò gbà kí àwọn ilé ìjọsìn padà sínú ìjọsìn wọn nítorí àrùn covid-19 ó ní kíkọ̀ láti jẹ́ kí àwọn ilé ìjọsìn padà ń tako òmìnira láti jọ́sìn èyí tó fi ààyè gba àwọn onígbàgbọ́ nínú òfin ilẹ̀ nàìjíríà ìyẹn nàìjíríà constitution bíṣọ́ọ̀bù ọ̀hún tún ní láàrin ọ̀sẹ̀ kan ènìyàn mẹ́wàá ló jẹ́rìísí agbára ọlọ́run wípé wọ́n ti gba ìwòsàn àrùn covid-19 ó wá ní ìjọsìn ọlọ́run tó lágbára láti wo aláìsàn àti àwọn tó ní àrùn náà ní ìjọba kò fàyè gbà kí wọ́n bẹ̀rẹ̀ ìjọsìn padà àti wípé àwọn ọlọ́jà tí kì í fọwọ́ wọn tí kì í lo ohun ìbòmú tàbí lo ìpawọ́ apakòkòrò yẹn sanitizer ni wọ́n ń gbà láàyè ó sì rọ ìjọba láti tún èrò wọn pa lórí eléyìí kí àwọn ìjọsìn kó lè máa tẹ̀ síwájú. ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ wípé àkókò tó láti jẹ́ kí ètò ìkẹ́kọ̀ọ́ ti ìpínlẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ padà sí bẹ̀rẹ̀ ní àwọn iléèwé ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan ní ọjọ́ àìkú ni alága àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ ìyẹn Ọ̀ṣun State Universal Basic Education Board Israel Famurewa ti sọ wípé ètò ti ń lọ ó sì ti ń tò lórí ètò ẹ̀kọ́ six three three four ti ìpínlẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ padà sí tó jẹ́ àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ ilẹ̀ Nàìjíríà padà bẹ̀rẹ̀ bí àwọn iléèwé bá ti padà wọlé lẹ́yìn ìsinmi àrùn covid-19 tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ ní ibi ìrìn àyẹ̀wò sí ẹkùn ìṣòfin ìjọba àpapọ̀ mẹ́sàn-án ìyẹn nine federal constituency èyí tí aṣojú ìjọba ìpínlẹ̀ náà ṣe tó ń ti ìpàdé tí wọ́n ṣe lórí ètò náà ní iléèwé girama ìjẹ̀bú high school ní ọ̀gbẹ́ni fámúrewá ti sọ ọ̀rọ̀ náà. bákan náà ìjọba náà ti wá buwọ́ ṣíṣe àyípadà sí ìlànà aṣọ ìdápọ̀ eléyìí tí ó jẹ́ aṣọ kan ṣoṣo fún gbogbo àwọn iléèwé ìjọba ìlànà ètò ẹ̀kọ́ àti ìlànà ọkùnrin àti obìnrin kò gbọdọ̀ lọ sí iléèwé kan náà gbogbo àwọn àyípadà nínú ìlànà ẹ̀kọ́ tó ti wà látayé gbáyé eléyìí tí gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé báyìí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ti yí padà ó yí ìlànà ètò ẹ̀kọ́ six three three four tó ti wà láti ilẹ̀ padà sí four five three four bákan náà ni ó tún fi ìlànà lélẹ̀ wípé kí gbogbo àwọn iléèwé ìjọba máa lo aṣọ ìdámọ̀ kan ṣoṣo ìyẹn single school uniform bẹ́ẹ̀ ni ó sọ àwọn iléèwé girama mìíràn di ti ọkùnrin nìkan àti obìnrin nìkan èyí tí ọkùnrin àti obìnrin kò lè jọ lọ sí iléèwé kan náà mọ́ àmọ́ látìgbà tí gómìnà Gbóyèga Oyètọ́lá ti gorí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà òun ni lóyún ó ti sọ wípé òun kò fara mọ́ àwọn àyípadà ọ̀hún ó sì buwọ́ lù ú wípé kí ọ̀rọ̀ lórí ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ náà padà sí bí ó ṣe wà látẹ̀yìnwá Fàmúrèwá tó jẹ́ alága Ọ̀ṣun State Universal Basic Educational Board wá sọ wípé ní kété tí àwọn iléèwé bá ti padà wọlé ní ohun gbogbo yóò padà sí ipò bí ó ti wà tẹ́lẹ̀ Basic Education Board Alhaji Yahaya Bakare fikún wípé ìrìnrìnkè rídò eléyìí tí àwọn ń rìn ń ṣe láti ẹkùn kan sí ìkejì fún ẹkùn kẹsànán nípínlẹ̀ náà pọn dandan kí ìlànà náà tó padà sí ipò. àwọn lọ́gàlọ́gàá tó wà níbi ìrìn yíká àti ìpàdé náà ni akọ̀wé àjọ subeb ọ̀gbẹ́ni adéoyè bákàrè olóyè moshood adékúnlé olúwawo ọ̀nàrẹ́bù amos akíndíyà àti àwọn mìíràn bẹ́ẹ̀ ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé náà níbi tí wọ́n ti fẹnu kò wípé lọ́gán tí àwọn akẹ́kọ̀ọ́ bá ti padà sí ilé ẹ̀kọ́ ó ní gbogbo ètò àyípadà yìí yóò sì bẹ̀rẹ̀. gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó dolóògbé nílọ́lọ́ yìí ni wọ́n ti sin ní ọjọ́ àìkú ní ìlú ìbàdàn olóògbé abíọ́lá ajímọ̀bí eléyìí tí ó wọ káà ilẹ̀ sùn ní ìlànà mùsùlùmí ní ilé rẹ̀ tó wà ní sixth avenue àdúgbò Iyemọja Olúyọ̀lé estate ní Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ Àgòdì GRA tí ó wu àwọn mọ̀lẹ́bí olóògbé Ajímọ̀bí láti sin sí ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò gbà fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé ẹjọ́ sì ń bẹ lórí ilẹ̀ náà ní ilé ẹjọ́ níbi agogo mẹ́wàá kọjá ìṣẹ́jú márùn-ún ni wọ́n sin alága fìdí ẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ọ̀hún ajímọ̀bí ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó jáde láyé ní ilé ìwòsàn kan ní ìlú èkó lẹ́yìn ẹni àádọ́rin ọdún olóògbé olóṣèlú náà ni wọ́n sin ní ìlànà ìsìn mùsùlùmí ní ilé rẹ̀ tí wọ́n sì sọ wípé wọ́n sin ní ìlànà láti dènà ìtànkálẹ̀ àrùn covid-19 léyìí tí wọn kò gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láàyè láti wọlé kò tó ogún ènìyàn tó wà ní ibi ìsìnkú ọ̀hún bí ó ti jẹ́ wípé aya rẹ̀ Florence Ajimobi àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ló wà níbẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ sì ni àwọn elétò ààbò tó gbé ìbọn lọ́wọ́ ló dúró wámúwám sí àyíká ilé rẹ̀ tí wọ́n sì ṣe àmójútó lílọ àti bíbọ̀ àwọn ènìyàn ní àyíká àti àyídà inú ilé náà agbègbè ibi tí wọ́n sin sí àti wípé àwọn olóṣèlú ní inú ẹgbẹ́ APC àti àwọn mìíràn ni wọn kò jẹ́ kí wọ́n dé ibi ìsìnkú olóògbé Abíọ́lá Ajímọ̀bí aya gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀yọ́ Florence Ajímọ̀bí ti gbọ̀nmú lórí bí ìjọba ìpínlẹ̀ náà kò ṣe gbárùkù tí wọn kò sì káràmásìkí àìsàn ọkọ rẹ̀ títí tí ó fi jáde láyé ẹ jẹ́ kí a lọ gbọ́ àtúpalẹ̀ ìròyìn eléyìí láti ẹnu Sekinat Ọláìdé Rájí. di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ọ̀rọ̀ aya gómìnà àná nípínlẹ̀ ọ̀yọ́ arábìnrin florence ajímọ̀bí sì jẹ́ ohun tí àwọn ará ìlú ń gbé pò yí ẹnu látàrí bí ó ti sọ wípé ohun tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe fún ọkọ rẹ̀ lásìkò tí ó wà lórí àárẹ̀ kù díẹ̀ káàtó arábìnrin florence ajímọ̀bí ló fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lásìkò tí àwọn aṣojú ìjọba ní èyí tí igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni rauf ọláníyàn síwájú fún ṣe àbẹ̀wò sí ilé olóògbé náà ní olúyọ̀lé àwọn aṣojú ìjọba àti àwọn gómìnà mìíràn wà níbẹ̀ pẹ̀lú tí ọ̀rọ̀ ọ̀hún ṣojú wọn níbi tí ó ti sọ wípé àìkọbiara ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ọ̀rọ̀ Ajímọ̀bí ló fa ikú rẹ̀. arábìnrin Florence Ajimobi tí ó mọ̀ wípé kò lẹ́tọ̀ọ́ fún òun láti sọ̀rọ̀ ní irú àsìkò bẹ́ẹ̀ fi ìkọminú inú rẹ̀ hàn wípé odidi oṣù kan ni ọkọ rẹ̀ Ajimobi fi ṣàìsàn tí kò sì sí ìgbárùkùtì kankan láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ títí ọkọ rẹ̀ fi gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra kò ṣàìfikún wípé pẹ̀lú iṣẹ́ takuntakun ọdún mẹ́jọ ọkọ rẹ̀ ó lẹ́tọ̀ọ́ gómìnà gómìnà Ṣèyí Mákindé ti sọ wípé ó ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ aya olóògbé ọ̀hún ní èyí tí kò sì rí bẹ́ẹ̀ ó wá kí gbogbo àwọn ènìyàn tó dìde láti wá bá wọn kẹ́dùn lórúkọ gbogbo ẹbí lákòótán arábìnrin Florence Ajimobi sọ wípé ìbáṣe ẹgbẹ́ òṣèlú kan tàbí ìkejì ni ènìyàn jẹ́ ohun tí ó dájú ṣáká ni wípé gbogbo ènìyàn ni yóò kú ó wá ní ọkọ òun ti kú àmọ́ iṣẹ́ rẹ̀ yóò máa tọ̀ lẹ́yìn Sekinat Ọláìdíraju ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Raji Ọláìdé ṣe mú eléyìí wá fún wa kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé kí o tó bà àlá tàbí ìran ènìyàn kan jẹ́ rántí kí o sì wo iye àwọn ènìyàn tí wọ́n so mọ́ ẹnìkan ṣoṣo tí ó ń tọ́jú tàbí tí ó ń bọ́ nítorí náà bí o bá fa àlá tàbí ìran ènìyàn kan lulẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni yóò ṣubú pẹ̀lú rẹ̀ nítorí náà nínú ohun gbogbo tí a bá ń ṣe ẹ jẹ́ kí a máa pa èrò wa dà sí rere kí a sì máa gbìyànjú láti fa ẹnikẹ́ni wálẹ̀ ájú wa ṣe tí tó fi máa di ọ̀la lágbèrè Olódùmarè tá máa mú ọ̀tún ìròyìn wá fún wa orúkọ tèmi kò yípadà ṣògo rẹ̀ ní kejì àbíọ́nà ló ń dágbére wípé ó dàbọ̀.